وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ميول أضافك الذي يكون بجوان إنه في الصفا كجماد àti من mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélógójì ìjọba tàbí ìsọlọlọ sọlá ń ṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كيف أزواجه من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى كما نعبا والدي أول سلوك هنا لباب دعاء الرجل إذنه أنا نجوس نبعقه pípé èèyàn ìyẹn ti yọ̀ǹda fún náà nìyẹn pé kọ́ wọlé ìyẹn sálámà wọn ní sísọ ń wọlé àwa pè é pé lágbájá ìtumọ̀ rẹ̀ ní bíyẹn yọ̀ǹda fún kọ́ wọlé hadithi tí a wà lábẹ́ ẹnu ọ̀nà yìí ẹgbẹ̀rún àti mẹ́rin lé ní àádọ́rin حدثنا سليمان بن حرب سليمان بن حرب حدثنا هو حديثه هو أنا يشوف هذا قال لا تدع أبي إسحاق لا تدع أبي الأحوال لا تدع عبد الله ها يا عبد الله بن مسعود رضي الله تعالى عنه إذا دعي الرجل ọkọ̀ di ó sì mẹ́lá tí wọ́n bá ti pèèyàn wọ́n ti yọ̀ǹda fún náà nìyẹn ìlágbájá ọ̀ láàbọ̀ wọ́n ti yọ̀ǹda fẹ́ nìyẹn náà nìyẹn. حديث تدوى أن ينير إلى تجار أنا حدثنا عياش حدثنا عياش بن الوليد قال حدثنا أبو الأعلى قال حدثنا إسماعيل عن قتادة بن أبي غاصب عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دعي أحدكم فجاء مع رسول فهو هل حدثنا عياش حدثنا عياش ọmọ ẹgbẹ́ eléyìí náà gbọmọ akíyà inú gàdá nǹkan náà ní pé tọ́mọ àti pèèyàn ìyẹn ò nídìí kí ẹsẹ̀ máa ṣe ṣe kí wọlé mọ́ wọ́n rán yẹn pé lágbájá lọ́ọ́ bá ń pe lágbájá wa wọ́n ti yọ̀ǹda fún kọ́ wọlé nìyẹn kò ní ìdí kéèyàn ṣe ṣiṣẹ́ kí n wọlé mọ́ lẹ́yìn kéèyàn kéèyàn sálámà ó sì kí ni ọ wọlé. قال حدثنا عياش بن الوليد عياش بن الوليد حدثنا قوي حديث واحد قال حدثنا عبد الأعلى عبد الأعلى حدثنا قال سعيد يلا صدق قتاده ọ̀tádà sọ yìí wọ́n wá látọ̀dọ̀ àdìrọ́ ọ̀fẹ́ à. àdìrọ́ ọ̀fìn lọ́wọ́ látọ̀dọ̀ àdìrọ́ ẹ̀rọ rọ̀dí ọlọ́ọ̀fù tẹ̀lé á. wọ́n lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anábì sọlọ lọ́ọ̀fù ayọ̀lẹ̀ sọlọ. nígbà anábì sọ pé ìdá àtúwáyà àhàdúkọ́ tí wọ́n bá pè ẹnìkan nù yín. ọ̀já wọ́n ti yọ̀ǹda fún wọlé náà ni. níbẹ̀ yẹn ká sọ̀ra kọ́má tó gbogbo ìgbà tí wọ́n bá ti dákọ̀ rọ̀ṣúlù báyìí láti bàbá nẹ́bí ni wọ́n wí. èdè lárọ́bá ni kí ni ọ rọ̀ṣúlù ni. ṣùgbọ́n yàtọ̀ tí ó fi wà láàrin rẹ̀ tá nẹ́bí òun náà ni rọ̀ṣúlù ńlá. tàbá ti ní rọ̀ṣúlù ńlá ọ̀hín sallallahu alaihi wa alihi wa sallam ìrẹsì ọlọ́run là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìtọ́jú pé lójú ayé àtẹ́bí sallallahu alaihi wasallam àwọn náà máa ní rọ̀súlù ẹ máa gbọ́ rọ̀súlù rọ̀súlìláàyè ìrẹ́nsẹ́ òjíṣẹ́ ọlọ́run. obìnrin pé kẹ́límọ́tò rọ̀súlù bìmọ́ná alimọ̀rùsálì òmùlẹ́ni tá a rẹ́nsẹ́ orílẹ̀ lárúbáwá rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ kò níyàwó alẹ́nu ní bíbá yìí pé ìdádọ́ọ̀yà ànábì wọn lọ tí wọ́n bá fi ẹnìkan nù yín ọ̀jẹ́ àmọ́ àrùrọ̀tù òun tó ń wá dé pẹ̀lú rẹ̀ ń sẹ́ dáa ní kọ́lọ̀ pé wa ọ̀hùwà ìdùnnú ìyẹn náà ti di yọ̀ǹda rẹ̀ ọkọ̀ jágbẹ́ ni àwọn àdẹnu ọ̀nà ilé yóò tún máa sọ wípé àádìkún àyọ̀ lẹ́yìn kó ti asàlámù alaykum wa rahmatulahi wa barakatuh kó ti wọlé ẹ̀rí hadith méjèèjì wọ́n jẹ́ kó yé wa àgbáyé náà àgbáyé mbẹ́ ni pé adam àtìyájí ẹlẹ́mẹ́dì ọ̀wé lèlẹ́dẹ́ ẹni náà ní wọ́n pè wá wọ́n tọ́ wọn ò ní bùkátà sí kó gbà yọ̀ǹda sàwa já mùnfàrídà mùnfàrídà àbíkẹ́ni ọ̀ àwọn ọmọ arọ́sọ́lẹ̀ dàì bóyá ń wọn dé lóhùn nìkan àbó sì dé pẹ̀lú ìrẹ́nsẹ̀ ẹni tó ní kàn pè wá hadithi mi labẹ pé tá a bá dáná ń tẹ̀sí ni ìyọ̀ǹda ti gorí ẹ̀ náà ni fún tọ̀ wọ́n sálámà kọ́ wọlé lókun kò ní ìdí gbọ́dọ̀ pé àádé kó ní ṣe wọlé kò wọn ni hajjata ni musa bin ismail. hajjata ni musa bin ismail kọ́ hajjata ni hamad bin salama الحبيب والإسلام محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أي حديث هنا إسلام مني ذكر أنا حدثنا موسى والإسماعيل موسى والإسماعيل حدثنا هو حديث إخوان قني حماد بن سلمة فلا تدع حديث حديث هشام لا تدع محمد لا تدع أبي هريرة rọ́dí aláàbò tàlá àti onírọ̀sọ́lù rọ́júlì ìlà rọ́júlì ìdùnnú ìrìnsẹ̀ nìkan sí ìyẹn kan. ìyọ̀ǹda náà lọ́jọ́ fẹ́ lé tí wọ́n rẹ́ níbi. lẹ́yìn ọ̀sálámà ọ̀wọ́lé onídìí kan sọ pé àti wọlé ọ̀wọ́lé bò wọ́n ní kan lọ pé àwọn tó di àti wọlé wọ́n ti mọ̀ pé ọ̀nà ẹ̀ lọ́pọ̀. ẹ̀rí wọ́n ní hajj àtàlẹ́ Musa. حدثنا موسى بن قال حدثنا عبد الواحد قال حدثنا عاصم قال حدثنا محمد بن عبد العلانية قال قال أتيت أبا سعيد الخدري فسلمت فلم فلم يأذن لي يؤذن لي فلم يؤذن لي يؤذن لي فلم يؤذن لي ثم سلمت فلم يؤذن لي ثم سلمت ثالثة فرفعت صوتي وقلت السلام عليكم يا أهل الجار ولم يزل فتنحيت ناحية فقعدت فقال إلي الأمن فقال ادخل فدخلت فقال لي أبو إسماعيل أما إنك لو زدت لم لم يزل مثلك فسألته عن الأعية ولم أسأله عن شيء إلا قال حرام حتى سألته عن جزء فقال حرام نعم قال نعم. حدثنا موسى بن إسماعيل موسى بن إسماعيل هو حديث بن عبد الواحد ينسى بن عاصم بن محمد زغلط الابي العلانية قال ما لو أبا سعيد الخدري رضي الله تعالى عنه فسلمت ما سلامت Alam yóò kó sáré lé mọ sálámọ sí mọ ọyọǹda fún mi pé wọlé tó ń bá sálámù mọ tó sálámù lẹ́ẹ̀kejì ọlọmọ yóò kó sáré lé mọ ọyọǹda fún mi pé kí wọlé tó tu bá sálámù tó mọ bá tó sálámù sálísá lẹ́ẹ̀kẹta ṣùgbọ́n tẹ̀kẹta yẹn fọ́rọ̀ fáàtú sọ́wọ́ tìí mọ́sẹ́kì ni ọmọ gbọ́hùn mi sókè mọ́sọ̀ yìí pé asalaamu aleykum ya ahlẹ̀ dáa aláàfin ọlọ́kọ̀ máa bẹ́yìn ara lé yìí o sọlá mi yóò sáré lé wọn àwọn àtúnyọ̀ ń dàkún pé wọlé fọ́tà ní haitu ní ẹ̀yẹ dan ọkọ̀ àti mo bá bọ́ sẹ́gbẹ́ kan níbi ilé nìbáyìí mo jókòó ń bẹ̀ ọ̀kárajà ilé yà wúlẹ́ mu bọ́dọ̀ ọmọdé kan ti yọjú sí mi nìyà ọ̀kan ọlọ́dúnkò orí wọlé kọ̀dà kálù mọ́ wá wọlé. ọ̀nà Abu Sa'id al-Khudri ọ̀dì ọlọ́ọ̀bù tẹ̀lá ní ọwọ́ ni amma innaka law zidta lam yu'zan lak. tọ́ ẹ sí ọdún wí lẹ́ẹ̀kẹta ni àníyàn dàmọ́ ọgbẹ́ wọlé ìyẹn ni pé lẹ́yìn ẹ̀kẹta ọdún wí mi lẹ́yìn ẹ̀kẹta ọjọ́ ẹ̀mẹ́rin tó sálámọ̀ àníyàn dà mọ́ gbé wọlé. nílẹ̀ ìgbà ìmọ̀ wá sẹ́wọ̀n abẹ́rẹ́ sí ní ṣe ìbéèrè a ní làwọ̀ọ́yà làwọ̀ọ́yà òun náà ní àpamọ́ ibi tí wọ́n máa ń tọ́jú nǹkan sí. pẹ̀lú ẹ̀ẹ́lù àǹṣẹ́ mi ìbéèrè gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn ìlà àbí kó pè ní harọ́ torí gbogbo àwọn nǹkan wá béèrè mo fẹ́ mọ̀ sí àlàálí ni àbí àràmù ọwọ́ yá gbogbo béèrè tí mo lọ sí ń jọ ìhàrọ́ọ̀mù ló fi dá mi lóhùn gbogbo ẹ̀. ọ̀rẹ́ pẹ́pọ̀ níjì pé ọ̀kan jẹ́ alálẹ̀ ọ̀kan jẹ́ hàrọ́ọ̀mù. ọkọ tí mo gbà mí kí gbogbo bí béèrè di mẹ́wàá jẹ́ kí ni ọ ọjẹ́ halal. wọ́n ti kọ́ sí mo gbogbo mẹ́wàá jẹ́ kí ni ọ ọjẹ́ hàrọ́ọ̀mù. wọ́n gbogbo béèrè tí mo ti ń jọ yẹn hàrọ́ọ̀mù hàrọ́ọ̀mù náà ni wí. hatta sa'altuhu 'an al-jaff tí mo fi bí léèrè nípa ọ̀nà pẹ̀lú jẹ́pì jẹ́pì yẹn wọ́n lé òun lé àpamọ́ kẹrin ṣùgbọ́n àwọn ni wọ́n fi ṣe wọ́n yé di ẹnu rẹ̀ pa wọ́n máa ṣe bí ìgò wọ́n wá di ẹnu rẹ̀ pa ẹ̀rí wọ́n ní wọ́n máa múnú jù sí ọ̀nà kan lè nígbà míì nígbà kankan ni lóye pé wọ́n máa ń lu yàrá mi jù sọ ọ̀nà kan kí ni òkúté ìjì dábìlù sọdí ọdí mọ akúndèrè nípa jẹ fìyẹn wá ní haramu ní ẹni àwọn kẹsí kẹ má di ẹnu rẹ wọn ní Muhammad bin Sirin ìyẹn wá ní yorùbá ọdún alára ìyẹn ìdílé mu àwọn tó aláàlẹ ni èyí ó fi sí dídè yẹn wọn ní bí awọ náà ní bí òkú ní nǹkan yẹn rí fọyọ́ kíá òun láti jù lẹ́nu sódà àtijọ́ tí òfin ni máa rọ sí omi tá a bá rọ sí á lè mú ẹgbẹ́ àìsàn omi pa ẹ̀rí gbogbo nǹkan pátá làǹdẹ́bí sọ́lọ́ àtàlá ló fi yanjú rẹ̀ gbogbo ẹ̀kọ́ yẹn làwọn sàhábà ti kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó fi ẹ̀pẹ́ ìgò yẹn wọ́n ń rọ mi mímu ṣùgbọ́n wọ́n ti ju rẹ̀ lẹ̀ ọwọ́ àpẹ ní haram. àfa Muhammad bin Sirin rahimahullah ọwọ́ ni yóò tẹ́kọ̀ọ́dù àìlára sí i orí rẹ̀ tí wọ́n sílẹ̀ náà fi kẹ̀kẹ́ sí yẹn a máa fi édìmù sí édìmù yẹn òun ní bí okùn ṣùgbọ́n àwọn nìkan yẹn èèyàn fi bọ́ yóò kíá á fi dì í lẹ́nu sódà ìṣèjọ tí òfin lè ṣe kíni o òfin ni màá ráyè wọ̀. hadith eléyìí náà a máa rí níbẹ̀ yìí pé ádámù jẹ́wọ́ sílẹ̀ ṣèǹzẹ́ ẹ̀sìtàrọ̀ ní sẹlẹ̀ ti mọ̀ fúlọ̀ kéèyàn gbá yọ̀ǹda pé fẹ́ wọlé ẹ̀mẹ́ta ni ọgbọ́dọ̀ lélẹ̀ mẹ́ta o tọ́ba ti lélẹ̀ mẹ́ta yẹn ti bí díà ọ̀rọ̀ bọ́ọ̀lù kì í bá ìyọ̀jẹ́ kọ́ nígbà yẹn tí yẹn bá wá sí gbogbo tẹ̀síọ́ àlè ìdíkọ̀ àlùfíìsọ láti tẹ̀ èyàn bá tún máa gbé àwọn aláwọ̀ àmì lọ bírò ìtàwé mi yìí ó ń tọ̀ wùsọ̀ láti wọ̀ ayélu sàkíhà èyàn ti tẹ̀síọ́ tó lè hàn ibà tún ká lọ ọlọ́pọ̀ ọ̀rọ̀ ò lè bọ̀ bẹ̀jẹ̀ màláyé ọ̀bàjẹ́ nítorí pé sọlá nǹkan ó ní ké àtàgbọ́dọ̀ ti ṣe kí ni ọ̀hún àgbọ̀dọ̀ fi sọ́lá bẹ́ẹ̀ náà lélẹ̀ ìbáàdà ni ká gbà yọ̀ǹda bá fẹ́ wọlé yẹn ó dẹ̀ ní ọ̀nà ẹ̀ bá a ti ṣe ìbáàdà yẹn. ẹ mọ̀ wípé nínú nǹkan tí ó fi rinlẹ̀ pé ló ti tọ́ lòdù àdẹ̀sí nígbà tó ń sàn nẹ́bì ni pé allah yóò ọ̀gbàdà lọ ilẹ̀ bí wọ́n ṣàrọ̀ à sallallahu alaihi a kò gbọdọ̀ sí lọ́wọ́ àfi pẹ̀lú wo sàn nẹ́bì sallallahu alaihi wasallam tó bá ṣe lófin. àwọn tó wá ṣe lófin náà ni wípé ọfẹ lọ kíyẹn àwọn fẹ wọlé yẹn àwọn fẹ yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta kí wọn wá sọ wípé ńgbà mo ti wí lẹ́ẹ̀mẹ́ta wọn ò gbọ́dọ̀ fi kẹ́kùn ọ̀pọ̀ ọdún ní màá ti kí ni o abọ̀bẹ̀ jẹ. mọ̀rọ̀kọ ti yé sí nínú ètò ìgbésí ayé ẹ lè sọ pé kò mí ṣùgbọ́n nínú ẹ̀sìn tọrẹ́ sì ni gbogbo ohun táwọn tẹ́lẹ̀ bá ti pẹ̀kẹ́ lu owó dẹ́sì kò ṣeré. kọ́dà ńgbà tó ń sọ bí ìbá yọdún bí nbínú gbogbo mo bá fẹ́ máa kà kọ́lẹ̀ rẹ̀ nítorí pé báyìí ní ilá àkóònù fi ìlà ìlà àkọ́ mi ìdírí kankan nígbà méjèèjì àbòsítọ́ agbọ̀dọ̀ pé ànẹ́bí inú ẹ̀ dùn táyọ àlà ọba sì nǹkan bí òsì inú ẹ̀sìn agbọ̀dọ̀ pé ànẹ́bí sọlọ́wọ́ àtọ́lá bàjẹ́ táyọ ẹnu àlà ọba lọ sí kẹ̀kẹ́ tó yẹ kó wà nú irun táwọn afáàmà fún yín wọn nígbà tó máa nẹbi máa jáde láyé sallallahu alaihi wasallam ìgbàdéjà yẹn sórí àgbà nẹbi kodò ọmọ ohun tí ń ṣe mọ tó abẹ ní ti ju sẹkìbíà ló fi pé méje níbi alákọọkọ nígbà tẹ́lẹ̀ kejì ló fi ṣe márùn wọn láyé kejì bàyà sábà ńlárọ tó tóbi ni gbogbo sọlá wà á èyí tó ti pọlọ ọba àlekè ọlágbọgbẹ ká nẹbi kí ó ṣe tó ti pa wá látẹgbẹ ká dé ẹnẹmọ bílíwáì pẹ̀lú iṣẹ́ yọ lóde wá ìdí máa tẹ́bi kẹ́ dáadáa hun àbí tẹ́lẹ̀ kẹ́tẹ́lẹ̀ sí ní báńkì kẹ́bọ̀ lọ yọ o oníbẹ̀ rárá ẹ̀rí bẹ́ẹ̀ máa ń kánú àlùmọ́ àtọ̀ níbi àbẹ́ rí bẹ̀rẹ̀ ẹ̀ jùlọ ìlú kẹ́ẹ̀dì tí wọ́n wá yìí àlè sọ́lá ó sì wá sí gbogbo àwọn àkókò tá à tó wá sí sọ́lá tó fún fàtẹ́ẹ̀dì ọ̀dọ̀ ọlọ́run so nípa bẹ́ẹ̀ ẹ ti ní ìgbà yọ̀ǹda yẹn a gbọ́dọ̀ ṣe ìyọ̀ǹda yẹn kò gbọ́dọ̀ lé ní mẹ́ta bákan náà nínú àgbáyé dábà nọ́ọ̀sì yẹn ẹ̀rí pé nìyẹn ó gbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta ń gba àwọn ọ̀dà lóhùn ó jókòó tó ń padà pé pé kọ́ wọlé kí ló lọ ṣe ló lọ ṣe béèrè nípa ìdájọ́ níbẹ̀ yẹn a ti máa kílíà yìí pé ìṣèbéèrè. nípa àwọn ìdájọ́ tó ṣe wípé èèyàn mọ̀ àti nínú ẹ̀ka àwọn talọ́wà ọ wà nínú ẹ̀ka àwọn sọ̀hábà ìdíwánu lọ́ọ̀yà àríyìn àjùmáyìn ààrẹ nínú ẹ̀ka àwọn lọ́wà ó bẹ̀rẹ̀ pé káwọn náà kọ́sí àwọn tani ọ̀ kákọ́sí àwọn sọ̀hábà kákọ́sí wọn wọn bá nìyẹn ti bẹ́ẹ̀ wọn ìbéèrè nípa àwọn ọ̀dájọ́. èdè ọ̀sẹ̀ gbé èèyàn mọ̀ ọ wà ní ẹ̀ka ti bẹ fún àwọn sọ̀hábà. bákan náà kíkọ́ àlẹ́lẹ́ntìbáàbí ìfìlà òye àfẹ́dán ìzẹ̀ríà tùmọ̀rú kìsọ fìhí ìyẹn ni pé láti lè dènà ìbàjẹ́ a lè sọ pé. Ah, àwọn tí wọ́n gbà lérò mi báyìí fífi àpamọ́ wọn kọ́ ká ha, ìzẹ̀rí à nítorí kí wàhálà kí nǹkan mi kọ́ máa yíwọ́. àti ah, ìyẹn ni pé kọ́ba ti pé nǹkan ẹ̀mí ìbàjẹ́ máa fi kíni ọ máa wọ̀ ní ṣẹ̀lẹ́ àtijọ́ kíni ọ ló sọ pé kí káṣe kíni ọ ká fi nǹkan di lẹ́nu ká má sùn ilẹ̀. wọ́n ní kíkọ̀ nípa rẹ̀ bákẹ́lẹ́ àti lè sọ pé mo ti ń bẹ́ ní omi báyìí òun lọ́rọ́ nẹ̀bí wọ́n ní burúkutu tí wọ́n máa ń ṣe wọ́n mú ilẹ̀ dùn wọ́n á rẹ̀ máa rẹ fi ṣe nàbí yẹn ọtí tí tó ṣe padà hún yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò ní hún yẹn o kò ní mú yẹn hún o ṣùgbọ́n tó bá padà fẹ́ ń bọ́ apàdà ti kí ni o apàdà mú yẹn hún so ṣẹ̀rí àkọ́ fún wa wípé kíní ojú igbá bí ìgò dáa a kò gbọ́dọ̀ sílẹ̀ o ká máa dì o o ó fi lè má padà lọ sí ohun tí ó di ọtí tó bá yẹ pé dàbí dùn láti kí ni o mo la gbé sínú rẹ̀ tí ó padà wá lọ sí kí ni o tí ó di ọtí mọ́ra lọ́wọ́. bákan náà. àtẹ̀ni wọn ní ẹ̀jẹ̀ ti padà tó wáyé lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. ìpè nígbà tó di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní nígbàjáre lọ bá níbi sọlọ àṣálá nípa rẹ̀ tó sáà níbi padà sí rúptọ̀ ìpè ilẹ̀ ìlàkìyà èyí tó báyìí pé wọ́n fẹ́ mú wọ́n máa mú nǹkan yà ni èyí tó yẹ pé wọ́n máa mú tí wọ́n máa lo kíní igbá yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí láìsí bẹ́ẹ̀ tí wọ́n bá ti nílò ni wọ́n máa jí lẹ́nu ni ibi orí rẹ̀ ń kọ́ fún ọ wà nǹkan kan fi jí lẹ́nu ni bákan náà ẹnu ọ̀nà àbáwọlé ni láti wọlé sí ọ̀nà kẹ́ ìfàyà kúrú ìdẹ̀lẹ́ fíyẹn bá fẹ́ lọ sálámọ̀ síyẹn fíyẹn ti tẹ̀ báyọ̀ dàkótó ti gbé yẹn wọlé níbo lèyàn ó dùn àti pé bó lèyàn ó sì dúró dùn fíyẹn ó dùn lẹ́nu ọ̀nà tó tó tàn bá ti sílẹ̀ kù gbàrà báyìí èèyàn ò lè lè yẹn níbo lèyàn ó dùn ọ̀nà ìfàdásà حدثنا محمد بن عبد العزيز قال حدثنا بقية قال حدثني محمد بن عبد الرحمن اليأسبي قال حدثني عبد الله بن بس صاحب النبي صلى الله عليه وسلم إذا أتى بابا يريد أن يستأذن أن يستأذن لم يستقبل جاء يمينا وشمالا فإن أذن له وإلا صرف آه. أني حدثنا محمد بن عبد العزيز محمد بن عبد العزيز حدثنا أو حديث هو أني حدثنا بقية بقية أنا صفواني محمد بن عبد الرحمن اليحسوني يناوي يعني عبد الله بن مسلم صاحب النبي صلى الله عليه وسلم wọn là nàbí sallallahu alaihi wasallam ìdá àká bàbà tọba dẹnu ọdẹ kan yòrídú aliẹsà zin tọfẹ gbà yọ̀ǹda láwọn ẹsẹ bìrù kò ní dojú pa iná ọdẹ léyàn kò dojú pa wọn lè já àyàmí náà wọn sì máa rà nígbà mi kò lè dọ̀tún ní ọgbọ̀n àbí kọ́bọ́ sí agbóni. ṣùgbọ́n pé akọjú darẹ̀ báyìí lóye pẹ́ nìyẹn ń sílẹ̀kùn báyìí pẹ̀kípẹ̀kí wá sí i. ebi ma ọkọ bọ́ sọ́tún àbí kọ́ bọ́ sósì. fàyìnì ó sì nà ẹlẹ́hu tí wọ́n bá yọ̀ǹda fún. ajá ti gbé yọ̀ ni ẹ̀ ẹ̀ la ẹ̀ la ń sọ̀rọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bá ti yọ̀ǹda báyìí. ìdíje ọlọ́run máa ṣe kí ni ọ ni ọ. wọ́n ní dábàá wo hadith yẹn ní àgbáyé dáhùn ma bẹ́ẹ̀. òun ní gbé nígbà tá a máa ń gba yọ̀ǹda lọ a kò gbọ́dọ̀ kọjú dá ẹnu ọ̀nà ilé nígbà tá a ń gba yọ̀ǹda àbí lẹ́yìn tá a ti èèyàn máa wá retí kẹ́ni ẹ jáde sí yẹn bóyá jihad lèmi yìí bóyá ọ̀tún ni o àbọ̀wọ́ àlàáfíà wọ́n máa di gbójú yẹn lọ wọnú ilé ẹni yẹn wọ́n á kóta àti ìgbà nígbà tẹ́ni ẹ bá ti kiri o wọ́n bá sílẹ̀kùn lé rẹ̀. hadithi mi kájẹ láti fi mẹ́nu báyẹn díẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn náà ni báàbù kọrin àìlbà ẹnu ọ̀nà ní sọ nípa bóòlù láti kalẹ̀ kù àwọn tó kù ká mẹ́rin. ok báàbù ìdàzánà fọkànlá hàtà àkùrọ̀jà àìnà ẹ̀kẹ́ ọ̀dù. bí ẹ bá gbà yọ̀ ká fọwọ́ àgbẹ̀ hàtà àkùrọ̀jà tí màá fi jáde. àìnà ẹ̀kẹ́ ọ̀dù ẹni tó fẹ́ retí ẹni tí ó jáde yẹn ń bolo máa wà ńgbà yẹn wọn ni عبد الله بن salih. قال حدثني ابن سعيد عبد الرحمن انه سمع واهب بن عبد الله المعافري يقول حدثني عبد الرحمن بن معافر بن عن أبي قال قدمت على عمر بن الخطاب رضي الله عنه فسلمت عليه فقالوا فقالوا لي مكانك حتى يخرج إليك فقعدت قريبا من بابه قال فخرج إلي ودعا في ماء فتوجه ثم مشى على خفيه فقلت يا أمير المؤمنين أمن البال هذا قال من البال أو من غيره. آه. قال حدثنا عبد الله بن صالح قال حدثني ابن شريك عبد الله بن صالح حدثنا حصفواني آه ابن شريح ينا عبد الرحمن قال مقواهم بن عبد الله المعافري قال حدثني عبد الرحمن بن معاوية بن حديث عن أبيه قال قدمت على عمر بن الخطاب rọ́dí ọlọ́ọ̀bù sàlámì ó ní mo lọ sọ́dọ̀ Umar ọmọ àtọ́ni ọlọ́run kọ́ bá di ọ́ lóṣù ọ̀sánzẹ́ntù alẹ́ mo wá ní kọ́ yọ̀dá fún mi ọ̀kọ́lẹ́lẹ́ lé wọn ni mọ̀kánẹ̀ gbọ́ ní àwọn ẹni tó wà pẹ̀lú ọmọ wọn ni mọ̀kánẹ̀ alẹ́ tó ní sùn fẹ́yìn. mọ̀kánìkì àì ẹ̀lzám mọ̀kánìkì. Ibi tó wà náà ni kò ya kúròjà ilẹ̀ yìí ká tí ọ. Wọ́n ní wọ́n wá jókòó. Ọ̀rí ibà mi ń bá mi di ibi tó súnmọ́ ẹ̀ náà ọwọ́ apákó ìbọ̀sẹ̀ rẹ̀ méjèèjì ẹni ẹ wá ní rẹ̀ aláṣẹ mùmí ni àmínà lọ́ọ̀lì hádà ṣé ìtọ̀lọ́tọ̀dọ́ á sábà tán lọ sálù aláṣẹ òbí débi ẹsẹ̀ lọ́pàáyì mo mọ̀ rúwa dáhùn pé náà bẹ́ẹ̀ àmínà lọ́ọ̀lì áó ní nǹkan yìí nìyí níbi ìtọ̀ náà ni àbí nǹkan bíi tó ìfẹ́ tó bá ti wáyé àlùwàlá ti já àlùwàlá ti já nìyí nígbà tó gbé yẹn kúkú sàlùwàlá kó tó di kó segin ni o ọwọ́ ìbọ̀sẹ̀ yẹn tẹ́lẹ̀ yọ sàlùwàlá dẹ́sẹ̀ àdẹ̀sẹ̀ gini o apá wọn ní bí ìtọ́ni àti bí nǹkan mi. tábà wo hadith inú àgbáyé tábà bẹ́ẹ̀ tábà rí bẹ́ẹ̀ ìsìnkú akẹ́kọ̀ọ́ máa yọ̀ǹda agbá yọ̀ǹda àti ẹ̀kẹ́yìn retí lẹ́yìn téèyàn bá gbà yọ̀ǹda tán èyí tó mo ti gbà yọ̀ǹda wọn ò sì yọ wọlé kàlá ọbẹ̀ wọlé lọ́wọ́ ṣèṣe bẹ́ẹ̀ o. afẹ́kẹ́yìn retí lẹ́yìn yọ̀ǹda ọ̀rí bá fi ní nípa bẹ̀ èyí ó sùn mẹ́nu ọ̀nà ilé lẹ́nu tó jókòó àbí èyí ó tó ó ti fẹ́ di bí ìṣesí bá ti rí àbáàyè téèyàn ti lọ gbà yọ̀ǹda yẹn náà bá ṣe ni wọn. هذا هو حديثنا حد ما طالبه جواز المسح على القفين تسيطو فقا يقول سيد مجد إذا كان المرض لابسا إجاهما على الطهارة لما لما تجاهد يقول من يعني هو يقول سيد مجد يعني لما تنسي مرة يعني قلعين àlùwàlà ẹnà ní abáwọlé mi wà ní ìbáàbò kọrì àìlbẹ́ẹ̀ ẹnà ọ̀nà tí ń sọ nípa kíkàlẹ̀kù bóò láti máa máa segin ni bóò láti kàlẹ̀kù. نعم حدثنا مالك بن اسماعيل قال حدثنا المصنف بن قال حدثنا ابو بكر بن عبد الله الاشفعاني محمد بن مالك لما مدبر عن انس بن مالك ان ابواب ان ابواب النبي صلى الله عليه وسلم كانت تقرا بالعصافير. طيب. قال حدثنا مالك بن اسماعيل مالك بن اسماعيل حدثنا او حديثه هو قال المطلب المطلب بن زياد ينافى أبو بكر بن عبد الله إلى أصبهاني látọ̀dọ̀ Muhammad Malik bọ́nà Muntasir látọ̀dọ̀ Anas Malik ọjà lọ́wọ́ tàlàdì ẹ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ lé lóṣù délẹ̀ yìí o afáwọn Anas náà ni wọ́n ti ń sọ ń pa rẹ̀ wọ́n sì mọ̀ ń pa ayé àgbẹ̀bí yìí pọ̀ sallallahu alaihi wasallam kíkà náà ló ládàbí táwọn sọ̀hábà máa ń lò pẹ̀lú ilẹ̀kùn ilé àgbẹ̀bí sallallahu alaihi ní inna abiwa bá yẹ sallallahu alaihi wasallam afáwọn wọn sọ̀rọ̀ yìí kúlíṣẹ rí lẹkùn ẹnu ọ̀nà ilé àtẹ̀bí sọlọ́lọ́hu àlẹ́sẹ́lẹ́m kàánà tuntun kọ̀rọ̀ọ́rù bíl àlọ́fíà èyí kánà ni wọ́n máa fi ń kà ọ́ èyí kọ́ máa jí nípò wọ́n máa gba nípa láì rí pé ìjọba fẹ́ mú yẹn àbí táwọn sọ́jà bá dé ẹsẹ̀ bàtà ni wọ́n fi jẹ ilẹ̀kùn yẹn lọ́ba ti pa wọ́n yẹn nígbà tọrọ wà á rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi bá kẹlẹ̀ kó sáré ọ̀rọ̀ ọlọ́run ọba ọba ẹ̀ wípé àbọ̀wọ́ méjèèjì tó kó bó wà ìwà yìí èsì bẹ́ẹ̀ o ìgbé ẹnu ọ̀nà ilé àdébí sallallahu alaihi wasallam gàánà ti tó kọ̀rọ̀ ẹ̀rù bí ẹ̀rọ fíìl èékánná ni wọ́n máa fi gbà. ẹ̀rọ ní gbówó àtòwúgbọ́ ní wọ́n bá ti gbọ́ padà bí wọ́n wá ní wàhálà pé wọ́n tó gbọ́ bò náà bá fi lè lọ gbé jígà wọ́n máa fi la ilẹ̀kùn wọn sódà tí wọ́n lè fi gbọ́. wọ́n nílò àbújá nínú àgbáyé tá a bá nù hadith yẹn a máa rí bẹ́ẹ̀ wípé dandan ni kéèyàn sọ ohun téèyàn fi ní dìstọ́bù ẹni tó wà lé àtọ̀hún gíga tí wọ́n fẹ́ jáde níbi gbé yẹn ń tẹ̀lẹ̀kùn ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí farabalẹ̀ wà. tọ́bajá sí pé ẹni tó nílé ó jìnà sẹ́nu ọ̀nà níbi kó ń lẹ̀kùn lè ṣe kíni ọ kò lè dọ́dọ̀ rẹ̀. ajá sí pé èèyàn ọ̀kẹ́lẹ̀kùn yẹn ọ̀kẹ́ tó ń gbà yẹn pàpà jùlọ irú àwọn tí wọ́n ń kọ́ lè nífẹ̀ẹ́ ilé ni wọ́n sùúrù sí sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n ti fẹ́ǹsì yẹn náà kéde pé wọ́n sọ makrofóònù mọ́ ní ẹ̀mí pípẹ́ tí ẹ̀ bá ti fi kẹ́ńdẹ́ yẹn ṣètìlú báyìí yóò dùn ní inú ilé ajá sí pé tọrọ bá rí bẹ́ẹ̀ wáyé pẹ́ nìyẹn jìnnà síbi ilẹ̀kùn yẹn lébi kó ń wo ìfẹ́kánná kan yẹn lè má dọ́dọ̀ ẹ̀ tọ́ ajá sí pé ọkàn ṣùgbọ́n onígbèjìgà ọkàn pẹ̀lú ohun tí ó jẹ́ kí ohun kíkàlẹ̀kùn yẹn ó dé ọ̀dọ̀ nílé ọ̀rọ̀ àyìn adìyẹ ṣùgbọ́n o ajá gbígbé àlẹ́ áfúló òun ni kéèyàn máa da wàhálà rẹ̀ kó má kó nira báyìí kéèyàn máa tẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wá di bọ́nà rẹ̀ jì nígbà yẹn lọ́dọ̀ ṣe kíni o lọ́dọ̀ jẹ́ kó kó lò sí díẹ̀ náà. ẹnu ọ̀nà àbáwọlé mi ìlàtúfẹ́ wọlé báwo. إذا دخل ولم يستأذن طبعا سلفين على أولين كيف يوندا بولا دواجي غاين ní ẹ̀bá wọlé tí ọba gbá yọ̀ǹda bóòlù àti fẹ́ẹ́. حدثني أبو عاصم وحمل بعضه عنه وأبو عاصم بن علي قال ابن جريج أخبرني قال أخبرني عمرو بن عبد سفيان أن عمر بن عبد الله بن صفوان أخبره أن قلدة بن حنبل أخبره أن صفوان بن أمية بعثه إلى النبي صلى الله عليه وسلم في الفتح بلبن وجداية ولغوبي وجداية وجداية ولغوبي قال قال أبو عاصم يعني البقل والنبي صلى الله عليه وسلم في أعلى الوادي ولم يصدق ولم يستعد فقال ارجع فقل فقل السلام عليكم فأدخل وذلك بعدما أسلم وأسلم صفوان قال عمر وأخبرني رؤية بن صفوان بهذا عن قلدة عن قلدة ولم يقل سمعته من قلدة. أنا حدثنا أبو عاصم أبو عاصم هو حديث إسواء أنا وأفهمني بعضه عن أبو حفص بن علي أنا أبو حفص بن علي أفهم لك وهي أقاك حديث يا لدي ẹ má jáwé pé báàbò tá à ń wí lọ téèyàn bá wọlé tí ọgbà yọ̀ǹda ńkọ́. àti ìfòmìtúrò yìí wọn ni àkùbárọ̀ náà ìyẹn náà kó adé wọn ní àmúrò ọ̀bùnà àbí Sufyan wọn ni rẹ́rẹ́ àmúrò ọ̀bùnà Abdullahi ọ̀bùnà Safwan ìyẹn náà sọ pé kádà ọ̀bùnà Hanbal ó sọ fún un pé Safwan ọ̀bùnà Umayya bàásàwò ìlànà rí kálídà yẹn wọn ni Safwan rẹ̀ ń lọ sọ́dọ̀ ìfàtì nígbà fàtì mọ́jà tó ní kó ń lọ gbé wàrà fànàbí sallallahu alaihi wasallam ìwà sí wàrà nìkan wọ́n ní kó ń lọ gbé wàrà fún kóun tún gbé ẹran sunsun kóun gbé fún àti dọkọ bíi dọkọ bíi òun náà ní olú olú fẹ́ẹ̀mọ́ ló ń jólú tó máa ń wà níbi igi báyìí wọ́n máa fi ń rò pọ̀. wọ́n kọ́ làbọ̀ àyọ̀sí òun ní yáàdì lùbákàrẹ̀ onígbà yẹn dàbí sùn. wọ́n wọ́n nàbí sallallahu alayhi bí àìlẹ̀ lùwẹ́ẹ̀dì. ànábì sallallahu alayhi dẹ̀ wà níbi bí tó ga jù nínú bí tó ń gbé ní àlùwẹ́ẹ̀dì wọlẹ́m ọ̀sálẹ̀m wọlẹ́m ọ̀sálẹ̀m mi wàá sálámọ̀ ọ̀ ń gbé wàrà lọ kẹ́nẹ́ sísun àtolú ó ní mi wàá sálámọ̀ mi dẹ̀ ti gba yọ̀ǹda ọ̀kọ́ ọlọ́run jẹ́ ọlọ́ba sọ fún un pé padà ọ̀kọ́lù tọ́ba ti wá padà kẹ́kọ̀ọ́ sọ pé asalaamualeykum ahadifoli fi hàn dé gbà yọ̀ǹda nìyẹn ṣé wọlé lẹ́yìn sálámọ̀ wọ́n ní ọ̀dọ́ ìlẹ̀kẹ̀ bá dàbà asilamu sọ̀fùwá wọ́n lọ wáyé lẹ́yìn gbà tí sọ̀fùwá ló gba isilamu ni ọ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn gbà tí sọ̀fùwá tó gba isilamu amúrú ni kùmọ́yà fún sọ̀fùwá òun ló fún nírò ilé ìwọ alátọ̀dọ̀ kẹlìdà kò sọ pé gbọ́ lọ́dọ̀ kẹlìdà hadithi yìí nínú àgbáyé tá a máa rí mbẹ́ òun náà ni tòbótò lè rí jáì ọrìn lẹ́gbẹ́ yẹn máa dá yẹn padà ẹ̀ńtọ́ fẹ́ wọlé tí ọgbà yọ̀ǹda tóbi jáde pé wíwọlé rẹ̀ máa jẹ́ wíwọlé táyì ìjókòó rẹ̀ ní o sì jẹ́ jókòó yìí á dà padà sí ọgbà yọ̀ǹda ọ ẹlòmíràn máa wò pé ah, àwọn àfáà yìí ti lè jù ẹ sálámù kẹtọ wọlé ṣẹẹsì báyọ dá sí ẹ jáde. ẹ̀rọ yóò máa ní à sí ìtẹ́ máa bẹ́ o ṣẹ́sì náà lọ́wọ́ alẹ́ báyìí. kánú àwọn afáwà kan wà tó ìwé gbogbo àwọn ìwọ̀ yẹn àwọn ẹbí ṣeré gan àwọn èèyàn bá fẹ́ ó dá ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ ní ìfẹ́ ló fi fẹ́ máa pè wọ́n sí. ìyẹn dọ́kítọ̀ ṣèlájú dìbò ìlànà àlàáfíà àwọn bàbá wò pé á ah, ní ìdí wa fẹ́ le jù lábẹ́rẹ́ nísìn wọ́n bá sọ fún ẹ iye aago báyìí aago márùn tọ́bí etí ní ìṣẹ́jú márùn ẹja ọ̀wá dé ní five fifty five tó dìjà tọ́ba lé ní ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì márùn náà yóò di wàhálà kọ́dà èèyàn yẹjọ́ ọ̀rọ̀ yẹn ti gan wọ́n máa wọ̀ pé wá jù báyìí náà lọ yóò ní nìdánmí lè mí wọ́n gé àdúró ti sọ ọ́nà ọgbà nìdánmí lè mí ṣùgbọ́n wọ́n ń jẹ ìrẹ́yẹ mi lè sọ̀rọ̀ mí. obìnrin pé bẹ́ẹ̀ yẹn kọ́ sí ìfọ́rùkù bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni. so difference ti clear láàrin ní àjẹ àpapọ̀ èmi létò ìwọ létò àti bọ́pọ̀lọpọ̀ bí ìbò ti ń lò gbèsè ayé ni wọ́n ká ní gbogbo ọ̀rọ̀ ọ̀fìn yẹn. ìbá ọ̀sẹ̀ wo sùn ọ̀fẹ́ àwọn sítẹ́ǹtì wa wọn lọ́jọ́ kan wọ́n ní wọ́n sùn ọba sálámù kí wọ́n lè jáde wọ́n fọwọ́ mi dúnú rẹ̀ ìgbà wọn gbé ọ̀rọ̀ ìwọ́jọ́ wò bíi kéèyàn ti kọ́ sí inú gbèyàn lọ́kọ́ jù. tàbí sẹ́rí àná ọ̀gbìn wọ́n ní lágbájá ǹjẹ́ tí wọ́n bá ní omi náà ní oṣù ẹja jí ní pé rọ́ yẹn wò pé ọjọ́ ọ̀rọ̀ báyìí náà lọ wọ́n ti jáde o. wọ́n ní ọwọ́ yìí pé yẹn ní kí ọwọ́ á pè mí jáde ní sùn. ti ń dárun níwájú kórè ọmọ afọ́hùn ọba àti òun sùn tàà ah, ìyẹn bá ya lókè àá tó bá yẹ pé nǹkan kan ni òun ń kọ lọ́wọ́ òun táwọn ń kọ lọ́wọ́ yẹn kọ́ dà kọ́ máa ní kókó mọ́ wọ́n wá wí kìíní ẹbí mẹ́ta ẹni yẹn ti múra àṣírẹ́ rẹ̀ èrè ojú gbọdọ̀ rẹ̀ rẹ̀ ẹ̀yin dáhùn wá bí wọ́n máa fojú àánú bíi pé èyí wà òkè ah, ọ̀rọ̀ yí àbó ìyẹn ti fẹ́ dé kẹ tó ti tó ti ti lu tó tó lu àwa sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní ṣùgbọ́n wọ́n ti ní kí n má bínú mọ́ kí wàá lọ sọ bá wa ìyàn gbọ́dọ̀ rẹ́rìn o ọbẹ̀ rẹ́rìn wàláhì wàhálà yẹn ọ wàá sọ alágbára gidi gan òdí ẹ̀ lè dún mẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí yẹn gan-an ní adé ẹ̀ tí ó jẹ́ tòrò tí ó dùn ẹni ẹlòmíì tó fẹ́ẹ̀lì ibi àìlétò táwọn máa ń kàdé tó fẹ́ẹ̀lì lọ́dọ̀ ibi àìlétò ìyàgò báyìí ní kẹwọ́ kíláàsì ẹ̀yin náà wọ àti fúntò òfin ọ̀ tó fàì àwọn àmì lè ní five àlejò tó ṣe ìyàsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọ̀tàn náà wọ́n fúdẹ́sì ń dẹ̀ ìgbà kan náà wọ́n jọ dé wọ́n fẹ́ wọlé òun náà bá fẹ́ wọlé wọ́n bá sọ fún yàtọ̀ fẹ́ láàrin àjọ òun náà ń gbé kọ wọn bá ní kí ló pààyàn ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìlú kọ wọn là áńtà sùnra ju àánà ìṣẹ̀lẹ̀ àjò ọyẹ kí àtọ́lé wà láàrin ikọ̀ àti ikọ̀ wọn bá ní ikọ̀ làwọn jọ ń ìyẹn lé ń jẹ níbi ogbó kásìkásì ẹwà báwọn ọmọ ọlọrin yẹn máa ń lágídí bí ọ̀rọ̀ ìyẹn bá ní kó dókítà bá ní kó chéńjì ẹ kíkó tó ìṣẹ̀lẹ̀ àjò ti nìlè وهو طبعا بس سراج الدين سراج الدين غير النظام سراج الدين لتو طب ما تعمل بقى هو فلاج òun tó ń bọ̀wọ̀ tiẹ̀ kò ní kò tiẹ̀ ẹni ẹ bára pé lè tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èèyàn ṣàkíyèsí ẹ̀ dáadáa wọ́n bá ti ní kọ́ padà padà ní ẹgbẹ́ yẹn máa lọ bínú àbí yẹn máa sọ pé à ah, ṣe súnà náà lọ́wọ́ alẹ́ bẹ́yẹn ni sẹ́sì lọ́wọ́ alẹ́ bẹ́yẹn at least ó yẹ kó gbé kọ́ mi gbé mi ni nígbà náà ń kọ́ báyìí pé ohun tí wọ́n ń ṣe lọ́wọ́ wọn lè bá ti kọ́ wọ́n bá yàwó rẹ̀ ṣeré wọ́n ṣẹ̀ṣẹ̀ gbódé gbogbo mi sí lára wọ́n ní kọ́ máa bóun para lọ́ba rí pé ohun tó kàn nìyẹn wọ́n wá dé wọ́n gbọ́ pé kò jọ lọ́wọ́ àkì ànígbò ẹ padà wá mo ti gbọ́ yọ̀ǹda yín. àyẹ̀bẹ̀ wàá pé yòóde wàá gbà yọ̀ǹda wọn já wọlé èyí ó lè bóde padà ẹsẹ̀ rẹ̀ àmúṣẹ́yìn padà tó fi wọlé dáadáa lọ́sàn-án ó fi balẹ̀. à ń ṣe tàkíkù súnà nìyẹn. bákan náà nínú àgbáyé dáàbò bá nà àdéhùn àmàrí ṣòro tó lè tẹ̀sílẹ̀ mi ọ̀bùnà lè ṣe sálámọ̀ ni ọ̀sájú asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àádìpọ̀lì àdúgbò wa bẹ́ẹ̀ ẹni tí ọba mọ́kíw ti wọlé lórí yorùbá ọ tọ́lọ́ bá bẹ́ẹ̀ àádìpọ̀lì mọ́ríkọ́ sálámù ni ọ̀sọ́gbọ́ wọlé yóò ní abótítí lábáwì àti lábáwì lèmi àtẹjọ gbọ́ ìyẹn wà pé èdè ni wọ́n ń gbọ́ ń sẹ́yìn. mọ̀rọ̀ bá nìyẹn di ó wí sálámù sí báyìí á sọ wípé ṣé kí n ṣe kí ni ọ ṣé kí n wọlé yóò wí sí afọwà ti palẹ̀ sí èdè yín ẹ lè fi pé gbàdé ìbàdí gbọ́ lọ́wọ́ wa. ní abẹ́ bábù yìí hadith mi tó tún wà níbẹ̀ kàtẹ́ ní ọ̀gá ọ̀hìn kò ní lórí ẹ̀ tó ń pè ní kẹ̀kẹ́ ìrògùnù sẹ́yìn dẹ̀dọ̀ àtàkùn nẹ̀sẹ̀ ìmọ̀mù nẹ̀sẹ̀ ìsọ pé ọlẹ̀ وأن حدثنا إبراهيم بن المنذر قال حدثنا سفيان حمزة قال دفع الكثير بن ذلك أن وليد بن رباح عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أدخل البشر فلا إذن له. طب فلا إذن له. أنا حدثنا إبراهيم بن المنذر إبراهيم بن المنذر حدثنا حديث إسواء أنا سفيان بن حمزة ينادى به حدثني كثير بن زيد كثير بن زيد ìyẹn náà lọ́wọ́ látọ̀dọ̀ ni wàá lé ìdìbò náà wọ́n bá látọ̀dọ̀ àdìgbò rẹ̀ ọ̀dọ̀ ọ̀lọ́ ọ̀tọ̀lá àti ẹni bá gbé ń kà sí ìrù yẹn náà ni mùsùlùmí ara ẹ̀ ńlọ́lẹ̀ ńlọ́lẹ̀ wọn lọ́wọ́ látọ̀dọ̀ àdìgbò rẹ̀ ipò ti sọ̀rọ̀ ńsọ́lọ́wọ́ ẹ̀sọ́lá lọ́kọ̀ ìdá ọ̀là ẹni bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ fọlá ìdìnnẹ́là bọ́ ọba ti rẹ̀ yẹn ni pé kò sí bùkátà yọ̀ǹda mọ́ bí ẹni pẹ́ nìyẹn ti wọlé ńlé nìyẹn bílá ẹ̀dín ọwọ́ haram ìwọ́dẹ̀ gbogbo àti àwọn máa ń rẹjú wọlé ńlé ẹ̀dá kan já fáyọ̀ lọ. aláìyàwó ó fi lè jókòó fóun ti wò fáwọn ti wálé àwọn ohun àtọkọ rẹ̀ wọ́n sì ní ẹ̀yìn kẹ̀kẹ́ tí wọ́n ń fà lọ́wọ́. oró sọ pé kódà ó sùn wọn ó tàrí òun lónìí náà ni ó ṣe kinní kan náà tóbi ní ti bẹ́ẹ̀ lọ́wọ́ èyí bá sáré lọ lẹlọ rẹ jú wọlé ẹrí aráàmù ni o kò sí ọ̀nà kankan bíi eléyà kò sí ọ̀nà tọ́sẹ̀kùn tọ́rẹ́ nìyẹn ti wọlé ó lé láì gbà yọ̀ǹda ọ̀dẹ̀ ti ṣe ń tọ́jú àrọ̀ ẹnu ọ̀nà àbáwọlé mi ìdákọ́lá àdìkọ́ló wọlé mi yóò sẹ́lẹ̀ tẹ́nìkan bá sọ wípé ṣé kí wọlé kò sì sálámọ̀ ọ̀rọ̀ mi tún kò sálámọ̀. ọ̀gẹ̀dẹ̀ ẹnu ọ̀lẹ́rọ̀ wa ni ṣé kí wọlé náà láti ṣe di ọ̀rọ̀ délé yìí náà wọ́n ní hadathana muhammad bin salam. hadathana muhammad bin salam qal akhbarana mukhlad bin yazid qal akhbarana ibn jurayj قال أخبرني عطاء قال سمعت أبا هريرة رضي الله عنه يقول إذا قال أدخل ولم يسلم فقلت لا حتى تأتي بالمفتاح قلت السلام قال نعم. àti kọ́kọ́rọ́ ti sálámọ̀ ni kọ́kọ́rọ́ ti yóò wọlé wọ́n ní kíni gbòòsè kíni o kò sílẹ̀kùn ẹni ọba ń kọ́kọ́rọ́ lọ́wọ́ ní òsè kíni o kò lọ́ máa wọlé ẹni tí o bá ti sálámọ̀ báyìí ẹni pé bẹ́ẹ̀ bá sọ pé ṣé kí n wọlé kò jẹ́ ti sálámọ̀ àtúntò òun ò mú kọ́kọ́ lọ́wọ́ ni ó sì fẹ́ wọnú ilé ẹni hadathana muhammad bin salam muhammad bin salam hadathana wí hadithi ìfúwa wọn ni mákìlá ní sọ fún mi bí ni ẹ mọ́gbọ́ àbùbọ́rọ̀ ọ̀dí ọlọ́ọ̀fù tọ́lá á ti sọ báyìí pé ìdá kọ́lá àádùkọ́l wọn lẹ́mú ìsọ̀tì sẹ́nìkan bá wí jáde lẹ́nu pé ṣé kí n wọlé ṣùgbọ́n kò sálámà fọ́kùnlá wọ́n sọ fún pé nù ọ̀ lè wọlé lò hàtà káàkiri bílmìtà tó fi dé tìkìnnì tìkì tìkì yóò àti mú kọ́kọ́rọ́ wa. ó tún ṣẹlẹ̀ ṣé sálámà ló wí yẹn àbí kọ́kọ́rọ́ wo ló ní lọ́mú wa nígbà tí mo ń palẹ̀ rẹ̀. Abu Hurairah radiyallahu ta'ala ọwọ́ adáhùn pé láàm sálámà ní kọ́kọ́rọ́ yẹn wàá sálámà wàá sì wàá sọ pé ṣe kí n wọlé. ẹ̀rí wọn ti dábàá wo hadith yẹn náà gbé ẹja tún bá ní ilé yẹn náà a máa rí zammu nazar adẹ̀dínyẹjú pé kọjá kéèyàn ó lọ kọ́ lọ wọ ilé ẹlòmí àti wíyàn. eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé làbó darí lẹ́sẹ̀ ìjà ní sẹ́lẹ̀ ìgbàyọ̀dá dandan ni kéèyàn sálámà kó tó gbàyọ̀dá sálámà yẹn gan ni kọ́kọ́rọ́ sọ́ọ̀bì bá làákàyè fún tí wọ́n bá ní wọ́n tilẹ̀kùn gbẹgbẹ́ ní ẹ̀ lè wọ náà láì rí kọ́kọ́rọ́ ìdílé òsè wà láì fi fihàn láì sàlámù èèyàn sọ pé asàlámù àlékún rahmatulahi wa barakatu adkul ṣèjì wọlé o níyàn ti máa gba yọ̀ǹda mi o ẹnu ọ̀nà àbáwọlé mi ni ọ ní náà mọ́ra ó tún gbà mí ọkẹ́ lábẹ́ ọkẹ́ lábẹ́ báàbù yẹn. قال قال وأخبرنا جرير نعم وأخبرنا جرير عن ربع بن حراج قال حدثني رجل من بني عامر جاء إلى النبي صلى الله عليه وسلم فقال أأجد فقال النبي صلى الله عليه وسلم للجارية اخرجي فقولي له قل السلام عليكم فقد قلت فإنه لم يذكر الاستدلال wọ́n ní nítẹ̀síwájú èyí tá à ń bá lọ lẹ́nu afáwa ni jàríìrù ó fún wa ní òkú látọ̀dọ̀ Mansur látọ̀dọ̀ rìdàí látọ̀dọ̀ Hirash wọ́n lọ́kùnrin kan náà bàlẹ̀ àmì ẹ̀rọ nígbà òjìrì pé wọ́n lẹ́nu yẹn lọ bá nẹ́bí má wádìí ọkùnrin wo àwọn bá ti kéwé léyìn ẹ̀ ti fẹ́ wọ́n bá dáàbò ọkùnrin kan wọ́n sọ pé ọkùnrin kan nù bani amir já àìlá nàbí ọlọ́ọ̀bá nàbí ṣé ọkùnrin nìkan ni sọ̀hábì àbẹ́ ẹ̀kọ́ ọ̀gbẹ́ni olórí sọ́ra nàbí báyìí débi kí wọ́n béèrè pé ǹjọ́ o lè ṣàlàyé bó ṣe dúdú sí bó ṣe pupa sí kò rí sọ ó lórí gbogbo wa yìí lọ èèyàn bá gbogbo sẹ́rẹ́pẹtẹ tó tóbi tó wúlò tó wúyì lọ́lọ́gbé pàdé ọlọ́run ẹni yìí ẹgbẹ́ yìí lóògbà tó ó gba islam lójú ànábì sọlọ bá sọlá wọn dẹ kú lórí islam wọn sì ní ọyá wa kàlàyé ẹni tó rí orí wí ìfẹsọ tó dúdú tó dàn parí tó ga ni àbókúrú ni ó ní mo sáà rí nǹkan tí mo sì bí níjọ́ ni. <laughs> àbẹ kan wọn ń fi béèrè lọ́dọ̀ rẹ̀ mo gbọ́ tó wí fún wọn ni sọhábì ni pé tàrífù sọ̀hádì nìyẹn tí wọ́n bá dáná pé rọ́jú ló ń tí wọ́n wí yẹn wọ́n ní mímbà ní amírí ọlọ́ọ̀bà nẹ́bì ó ti sàmé nìyẹn àjàgbé onígbàgbọ́ sàmẹ́bì ó dẹ̀ sì mọ́ báyìí ọ̀fà díẹ̀ ó ti sàmé nìyẹn ó níjà ti wá díẹ̀ nítorí pé sọ̀hábà tó kún ló hàn ọdún òòrùn gbogbo àwọn sàmé yẹ́yẹ́ ẹni dọ́gba ni wọ́n kí wọ́n fẹ́ máa wá ní nípa ẹ̀ pé mo ní ìsèbéèrè ni pé ẹ̀ aláìnú àdùbá táwọn àwọn ẹlẹgbẹgbẹ oníjọ níjọ tí wọn dálẹ nìyẹn o tọlọ kó wa síra nù wọn máa yọwọ sábẹ kan wọn lè yọwọ màáríà rọdí ọlọ́run sàràdì ẹni tó wà nù kátábà kìlú wà nínú àwọn tó ṣe pé koran bọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ àmì lẹ́nu àníbi sọ́lọ́ àfẹ́lẹ́dà àwọn tó ń kọ́ lọ́wà ìwọ náà bá gẹ́gù náà ní pàríyà nígbà tí ìjọba ìjọba rẹ̀ olóṣooṣù ẹ̀ níwọ̀n àbùkù lèyẹn fẹ́ kàn ọ́ àbùkù ńlá ni ọ́ àbùkù ẹ̀dẹ̀ ní kéde káàdì máa wá fún ọ alùpùpù sálájú gbàbùkù yẹn lè ráyọ rẹ dì ní o bíbí òun náà máa tẹ̀ ní. wọ́n dákọ̀ sọ hábà wọ́n ti òtún àlè sọ wípé rọ́bì aláwọ̀ sàrà àlù àlọ́ sọ pé ta lọ dákọ̀ rẹ ọba ní màá rí ọ ẹnu màá rí àtọ̀ bọ́dà àdúgbò yìí lọ́dún òkú ọ̀hún yìí lọ́wọ́ dákun Osman wọ́n ní ìjọba Maradona ìjọba kínní ọsọ́dẹ̀ yìí ni wọ́n ń fi Nàìjíríà ni. wọ́n ní bẹ́ẹ̀ kí yẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gba àwọn tó àárín tẹnẹkẹ́ títẹ ìdíkú túbọ̀ àbí kílé pẹ̀ tọ́lọ̀ kọ́ tí wọ́n máa lọ dákọ àwọn àwọn ẹni tó ti pa àwọn ti sórí ni wọ́n ti rọ̀pọ̀ ọjà wọ́n á máa sọ̀rọ̀ ń pa wọn. àkídà ahlùsùn náà èyí tó gbádùn òun náà ní kí ni àlìkẹ́ fún àgùn tí yẹ kóra ró nípa ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà nínú dúkùn tó lè wáyé torí yẹn ni wọ́n àwọn irú máa sùn mí àtọwọ́ kò níbi àtúnṣe ànẹ́bí nìkan ni ẹ láti ṣe àwọn yẹn láti ṣe wọ́n á láti ṣe ni wọ́n ti ṣe àwọn dáadáa tó ti gbóògbó àtúnṣe yẹn báyìí wọ́n ti wá sórí ire báyìí ọlọ́run ti forí jìn báyìí wọ́n ti wá rí kẹ́ báyìí wọ́n ti wá rí ọ̀nà ọlọ́run báyìí kan tó kò láyé náà ọwọ́ àti wàá wà nù kọ̀ọ̀án yóò ti lá ìlà ayọ́ mi lè kéèyàn mọ̀ ó kó pòlú tí ó lọ wọn mọ́tò sáwùdà ayé ọgọ́rùn pòlú ni. ọlọ́run wọ sẹ́ẹ̀dì kú ní ọgbẹ̀lúna nínú muhajirina wal ansar walladina taba'uhum bi ihsan radiyallahu anhu. ọlọ́run lóhùn sí ọdún tí wọ́n parí títí ẹ̀dá ń bẹ̀ àbá òtítì ẹ̀ ń bẹ̀ kankan ń wọn bá fi ìbú kọ àbí kí wọn fi kọ àbí wọn kọ Yorùbá ni wọn bá ń mú àbí kan bá sí wẹrẹwẹrẹ ẹ ọfà yẹn ẹ ń ṣe kiri kan yẹn lọ́yà èdè rẹ ni ọ tọ́lú kan ń sàlàyé àwọn yẹn ti bẹ ládùúgbò yìí ni wọn máa ń jà ní. èsì náà wọn ń sọ àwọn eléyìí àwọn yẹn pàtàkì ni wọn ti soríire káwọn tó kò láyé oríire bẹ̀rẹ̀ ẹ̀ yẹ hasim bùnà àbí bàtà tó fi lẹ́tà rẹ obìnrin nígbẹ́ kó mú lọ ọ̀dẹ̀ sí ohun tó sàfà wájú wípé mo lẹ́bi òwú àbẹ̀ wọ́n lè má bàrà pamọ́ tí wọ́n bá jáde ní èsù ọwọ́ lè bà wọ́n àníyàn wọn dà wọ́n ò rò pé àwọn fẹ́ jà bá òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ọlọ́run àrẹ̀sẹ́lá ẹ wọ́n ti rọrùn wí nígbà wọn padà gẹ́ẹ̀tì lẹ́tà ní ẹjẹ́ àyẹjọ́ ilé ìmú lẹ́bi kí ah òjíṣẹ́ ọlọ́run ní káì káì káì káì ah ẹlẹ́gàá máa lóhun mẹ́gà táwọn tó jagun bá dárì fẹ́yìn ti jagun bá dárì. ayé máa lo ọmọ ọ̀sìn ìtumọ̀ ọkọ ní kàfáàsì láti. ọ̀gẹ́ni tí tọ́ sí àforíjì yẹn ó chéǹjì sí ìforíjì ọkọ nù wọn. táwọn ènìyàn máa sọ gẹ́gẹ́ ń pa wọn lóṣèlú tó bí wọ́n bí ṣe ti lọ́dá kọ́ sábẹ́ fẹ́nìkẹ́ lọ wí ní wọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ kéréké ni o. ọba ti rí bá gbára rí ọ̀ká mọ̀ ń padà bọ̀ kọ́fẹ́ sáré dé ọ̀nà òkè ń bẹ̀rẹ̀ ọlọ́ jìnnà wọ́n máa di pé òkúta ti ń bọ̀ ní sẹ́mẹ̀ nǹkan wọ́n máa jà lù ọ lórí wọ́n máa fa ọ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. sótórí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwa ní abala bẹ̀rẹ̀ ń bó mo ti lọ wọ́n ní pé haddathani rajulun min bani amir jaa ila nabi ọkùnrin kan nù bani amir wọ́n sọ fún mi arákùnrin yẹn wá lọ bá nabi ọkùnrin yẹn nù bani amir tó lọ bá nabi ọkùnrin yẹn ti di sàábé nìyẹn o má wá di ẹ̀fẹ̀ ọkùnrin kẹ́ wọ́n pè é ta ló ń tọ̀ ó sì máa wé kọ́ rẹ̀ káàkiri. ọkùnrin yẹn wá béèrè yìí pé àhálí jù ṣé kí wọlé ànábì sallallahu alaihi wasallam sọ fún járíà gbogbo ìwọ járíà bí ọmọ ọ̀dọ́ nínú ó kúrò jí ọyá ìwọ jáde bóde sọkú lílà ò lọ fún ọkùnrin ni ibi àṣàlẹ sọ pé assalamu alaikum ni kò wí àhàbìkò lọ wí bẹ́ẹ̀ fún. fàáyín náà hùlọ̀ mi yọ̀ sínú ilé ìdáàbò torí kọ̀ mọ bí wọ́n sì ń gbàyàn dáadáa. ó sì sálámọ̀ sí wa wọ́n sì ṣe wọlé èèmọ̀ yọ̀ǹda gbà. arákùnrin wa ni ọ̀sẹ̀ mẹ́rin tó ha qabla an takhruja ilayya al-jariya. èmi ti gbọ́ gbólóhùn yẹn bí wọ́n ti bá nẹ́bí sallallahu alaihi wasallam ọlẹ́dẹ́ ọba pàrọ̀ ní ọ̀sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn ò wí jẹ́jẹ́ wọ́n ti èsì ìlú tí wọ́n ti fi lòyè òjíṣẹ́ ọlọ́run nílẹ̀ ìwọ àfáà tí tó dòde wájú òun lè rọ ọ̀pọ̀ àṣírò wọn ni o ti wá àti fún mi nínú kan wọn fi ròyìn anẹ́bí sọ́lọ́lọ́ àfẹ́lá ni pé ọ̀rọ̀ rẹ̀ sí èèyàn kan bíi pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn. torí èèyàn kẹta ń bá sọ̀rọ̀ kí lámọ̀ bí ọ́dà. tó yẹ kó à ń bẹ lọ́wọ́ ọlọ́gá fún ajá máa padà sí ibú. àfẹ́nì kí ó lọ́wọ́ á ti wá lọ́wọ́ fún kò sí ìtọ́jọ́. ẹni tó lóun ó ṣe wuyì kí lámọ̀ bí ọ́dà. bóyá ní máa gbé kéwìyàn jáde bóyá olóòó ní òjókòó wájú rẹ̀ tí wọ́n gbọ́ káwọn tún sórí rẹ lórí ẹ àbúrò tí a lò wọn ráyè wọn ráyè ni ẹ̀rí bí mo ṣe pé àlùfò sọlá wọn ń sọ̀rọ̀ yẹn ẹni yẹn ń gbọ́ níta ó lè mi ti gbọ́rọ̀ yẹn kó tó di kóbìnrin yẹn jáde sí mi nígbà tí ó fi jáde sí mi báyìí mo ti sáré làmọ́ ẹ̀ pé asàlámù àlékún àádìkùn obìnrin yẹn wulẹ̀ sí ìjáde mo ti sáré mọ́ ṣé wọlé wọ́n ní ọlọ́wọ́ adán pé wà kà wọ́n ti kò wọlé wọ́n ti máa wọlé wọ́n sì lọ sí ìbéèrè nǹkan tó ṣe kókó ni ìwọ náà tí wọn ní ọba ẹgbẹ́ gbogbo àwọn wọn ń sálámù wọn fẹ́ wọlé tán bá lọ wọn ò lọ sùn fúnfún ẹ̀yin tẹ́ máa ń lọ ọ̀dọ̀ àwọn àfa àtẹ lọ sùn fúnfún fún wọn. bẹ̀rù ọlọ́run fa pé o sáà fẹsùn ọ̀pá lágbájọ́ nífẹ̀ẹ́ yìí káàrin ní gbogbo ilé ìnìyàn rẹ. ẹ gbogbo àwọn ta ni wọn lọ àti gbogbo àwọn béèrè títí ló pé haram gbogbo àwọn béèrè lálá àti ẹni tí béèrè pé tó tí a bá ti bọ kúkì tẹ́lẹ̀ tí àlùwàlá bá já sí ìtọ̀ a lè torí ẹ̀ka ti kíni ọ̀dà bá dé ti ìbọ̀tẹ̀ padà ká pa ẹ dákun èwo lọ́jọ́ pé yẹn lọ sọ owó fún àbá mẹ́rin ẹlẹ́mi ò sí ẹ̀sìn lé wa lè gbọ́ kàdà àtúntàn àti káwa bá ṣe fàájì díẹ̀ náà ah fàájì bò ó lórí ẹgbẹ́ kan náà ọ sẹ́lá fi mú sí òun náà ní ibi fàájì ó sì fàájì ẹ tọ́ba ti rí i dájú pé fi aago mẹ́fà tó lù yìí yóò wà láago mẹ́fà náà tí ó sì di dédé fi aago méjìlá alẹ́ nígbà ni ọwọ́ akọjá ti fàájì gbà. ọjà yìí kẹ́ ń sáré náà ọjà yìí ń sáré àwọn nǹkan tá a ti lò ń bẹ̀ nísìn láéláé ábàdàn bó dẹ̀ ṣẹ́jú márùn-ún sígbà táwa yìí ìjọ gbé dàrú kẹ̀yà mọ̀ kò lè padà rà gbogbo ohun tá a bá sì ti lọ lára níbẹ̀ báyìí wọ́n á tún wá lé wa lórí ohun tó yẹ ká ṣe bóyá ìjọsìn kan láyẹ ká ṣe láàrin ìṣẹ́jú márùn yẹn tó dẹ̀ ti bọ́ fún wa wọ́n máa tún rẹ̀ lé wa lórí tí mẹ́rin ara yẹ rẹ̀ gbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ sọ fófó fáwọn èèyàn ẹ lè má jẹ́ afáàní ọ̀ ẹ sọ fófó ẹ ẹ ẹ lágbájá ẹ ohun tọ́tọ́ ẹ ní sábẹ̀ dùn ẹ gbọ́ bó ṣe wí ohun tó wá kẹ̀sì ti lé lọ́ọ̀ sí ẹ ogun nǹkan táwọn bá lọ àwọn nǹkan pàtàkì ẹ tún wẹ ní yìí arákùnrin yìí náà tá ní sọ̀hádì yìí tí wọ́n dákọ̀ wọn ẹ wọ̀rọ̀ ńlá táwọn náà tún bá lọ rẹ̀ ìgbà tó wá dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní mo wá wọlé mo wá níbi ayé ìṣe ìdí mo fẹ́ mi wá fún tèmi nìyẹn kí ló mú wá kí ni nǹkan tó mú wá òjíṣẹ́ ọlọ́run wá dáhùn pé èmi ò mú kẹ̀kẹ́ wá illa bi rere mo mú wá la sharika mo wá mú fún yín mo fẹ́ ṣàlàyé mo wá ṣàlàyé fún yín òfin ọlọ́run nìkan ni kẹ́ ẹ máa fi jọ́sìn sí ẹ kò gbọ́dọ̀ fi nǹkan mí kejì rẹ̀ lò. àti ibẹ̀ ẹ sì máa ṣe ọ̀sá aláta àti ọ̀sá ẹ tí wọ́n bẹ̀ wọ́n ti mọ̀ mú wá nìyẹn. nínú ọ̀gá tí mo tún mú wa sẹ́ni báwọn ìbéèrè tó pàtàkì ní. òun lè pé kẹ́ ẹ máa ṣe sọ́láàtì lẹ́ẹ̀ ún lóru ni o lọ́sàn-án ni o kẹ́ẹ̀sì tún máa gbọ́ dídí àwọn oṣù kẹgbàkó nínú ọdún òun náà ní Ramadan ilé yìí gàgán gan ìyẹn káàdà tẹ lọ bẹ́ẹ̀ wò fún jọ̀sùn ní mo mú wá nìyẹn. àti pé kẹ́tù gba dúkìá àwọn abọ́rọ̀ yín tẹ wá da padà sọ́dọ̀ àwọn tálákà yìí tí mo mú wá nìyẹn láti àìláwòrò ẹ̀dùn àwọn òǹkà ẹ̀rí pé kí ní ìlágbára ewu kẹ́kẹ́ nìyí bá lọ àwọn ọ̀rọ̀ pàtàkì báyìí lẹ́jọ́ máa gbá wa nẹ́ẹ̀sì abáfẹ́ lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ má jọ ṣe pápára ààrẹ wa ustaz mo tẹ̀ ní wa mo fẹ́ wá pa yín lẹ́rìn kẹ́ni ẹ̀rí bò ó yẹ kó wá pa ustaz lẹ́kùn ni náà ustaz ẹ̀ máa rántí iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé fún yìí ẹ máa mójútó dáadáa ẹ lè lẹ́pẹ̀kẹ́ má pẹ̀ ẹ̀hẹ́n àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀kọ́ mú lọ ẹ ti ń ṣe ọlọ́run kó tún ṣe kún lọ́wọ́ rẹ̀ fún yín. ewu lágbájá ewu tàmídùn ewu kébé kankankan wọn máa wà pẹ̀lẹ́ wá rẹpẹtẹ ìwọ tí a lọ wá pa àfa lẹ́rìn ẹ̀rín bò wọn ni wọn bá yín dá para díẹ̀ alákùnrin bá tún béèrè ká pè ní sọ̀hábì yẹn tí wọn ò dá kan wọn fún wa ní ṣé nkẹ́kẹ́ sì wà tó ọmọ. ẹ ọkọ tí náà lórí rẹ tó ṣe kí kẹ́sì tó wá wà tọ ọmọ báyìí. لقد علم الله خيرا وإن من العلم ما لا يعلمه إلا tó lè pé kò sí ẹnikẹ́ni tó mọ ìmọ̀ yẹn àfi Allah nìkan ọlọ́run nìkan lọ́mọ. márùn-ún dẹ̀ ni la ya'lamuhunna illa Allah. ọ̀sẹ́ ni tó mọ márùn-ún jọ ọlọ́run lọ. òun ni gbẹ̀yìn àyà tó ń sọ́tò Luqman ẹ̀ rí pé ìpínlẹ̀ rẹ̀ yẹn gan. òun ni àyà tó wà ní suratu al ọlọ́run sọ wípé wa 'indahu mafatihul ghaibi. لا يعلمها إلا الله مفاتيح الغيب النبي صلى الله عليه وسلم ẹjẹ ń sọ fún مفاتيح الغيب márùn ni o àwọn kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ márùn ni o òun lọ́lọ́run wá sàlàyé ní gbẹ̀yìn sọ́ọ̀tù lukman ayat thirty four yìí ọlọ́run ní. إن الله عنده علم الساعة وننزل الغيث ويعلم ما, ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت بأي أرض تموت بأي أرض تموت إن الله لا دجو الله دجو àyìndáhù àyìnmùsàá ìkọ̀pọ̀ àkọ́kọ́ ni ìmọ̀ àlùkìyàmọ̀ nígbò láyé ọ̀pá rẹ̀ ẹ̀wọ̀ yìí tó sì ké fún wa jẹ táwọn yẹn ń lọ talé ọlọ́run ló mọ bí táwọn mí ọmọ àgbé ní ọláyé ọ̀pá rẹ̀ nígbà tí ọ̀padà parẹ́ ọlọ́run mí èsì kakuléètì ẹ̀rí òun mí èsì kakuléṣàn yẹn ìyànjẹ́ kóun lè sọ pàtó ìgbani kó fi ṣe dèjì ẹ̀ ẹ̀rí. ọlọ́run ìmọ̀ àlùkìyàmọ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ bó ní òkú ọlọ́run lọ́mọ. ẹnìkan ò lè yẹlẹ̀ o pé ọmọ wa rí i pé bí ṣe ń lọ yìí ká <laughs> máa múra alẹ́ lóṣù tó ń bọ̀ àyírọ́. ẹ wà ti gba dànẹ́bì tiwa sallallahu alaihi wasallam ó ti dànẹ́bì ọlọ́run. wọn ni bọ̀ ẹ́ sùn ẹlẹ́ wọ́n sàátú kàhàkàyè. wọn ni wọ́n gbé mi dìde èmi àti àlùkìyàmọ̀ báyìí ká sì tẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣéwì ibùdó sèmi rahimahullahu ta'ala wọn ní sẹ́yẹ́rì wọn ti ń bẹ láàrin ìgbà tọ́lọ́run gbà nẹ́bí dìde sallallahu alayhi wa sallam nígbà táyé ọ̀sán àti dèédé orí èékánná ti ń bẹ níbi ìtaarin ọ̀hún ni òun náà làwọn à ń lò láti ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ yìí <laughs> ìgbó ni wọ́n wá gbà pé ọ̀sẹ̀ ó sì ń ṣí kù sí mi. tọ́lọ́ ọba àlekẹ́lá sọ pé ìnáwó innahum yarawnahu ba'idan wa narahu qariban àwọn wò pé nǹkan tó jì ní nǹkan ọlọ́run yóò àgbè wò ó súnmọ́ gidi. tọ́lá pẹ̀rẹ̀ ohun tó kù táyé máa fi tán báyìí ọ̀dà bí àpẹẹrẹ ohun tó kù tó ní máa fi kú ò náà. àpẹẹrẹ ohun tó ti lọ́nú ayé ọ̀dà bí àpẹẹrẹ ohun tó a ti lò lẹ́nu náà. tọ́wọ́ súnmọ́ àbí òsúnmọ́ ó súnmọ́ á padà dé. ọlọ́run sọ pé wọ́n kọ́ di jẹ́ ẹ́ àṣírọ́fùhà àwọn àmì ami ami ami ami ń tán lọ òdìlé ọ̀pọ̀ ẹ̀rí ìpàdé wí fún wa torí ẹ lọ́rọ̀ sáré bíi sọ́lọ́ ọ̀rọ̀ sẹ́lá ń sọ wípé àwọn ma máa bára wọn lò ń ta gbangba obìnrin sọ ṣùgbọ́n òhò lọ́wà sọ́lọ́ wọ́n ní ṣùgbọ́n lẹ́mú àrọ̀ fún ma àwọn aláṣẹ tí wọ́n ń jayé family ti ń tutọ́ àtòbìnrin tó ti pọ́wọ́ sọ yòówó lọ́wà lẹ́mú àrọ̀ fún ma èmi ò rí wọn. ẹ wọ̀ pé láwùn yẹn iṣẹ́ kí lóòrùn á ṣe nẹ́bí òkè náà àlùmọ́ọ̀bì òjijì ọlọ́run parí ọ̀rọ̀ lórí ẹ̀ pé ojú àwọn òde ojú àwọn òdo ọkọjá pé yóò padà wáyé àwọn òòrì sẹ́yìn lè sọ sẹ́yìn ọmọbìnrin náà wọ́n sọ tó wà àwọn òòrì báyìí ayé ti ń súnmọ́ ìnàlọ́ha tí ó parẹ́ ìnàlọ́ha ìdáhù àìmùsàá ìmọ̀ àlùkìyàmù gbọ́ láyé máa tán gbọ́ ní gbèǹde máa tẹ̀lé ọ̀dọ́ ọlọ́run ni mọ̀nyẹ́ wa ẹlẹ́ẹ̀kejì tọ́jú wà ní kọ́kọ́rọ́ ọmọ tó pamọ́ wọ̀nyí mẹ́sìlélógún

wọ́yà ẹlẹ́gbọ́n fi àfà ntọ́ wà ní àkóso kẹ kí ni wọ́n á fọwọ́ mi ẹ ẹni ẹ ìdílé wọn ti ń pè lọ́kùnrin fún adáàbí rẹ mọ́kùnrin ẹ kí wọ́n sì sọjọ́ tí ó kù àtàrí sì kí tí ó nì ẹni kí máa ń sìn yẹn sọ fún wa ìṣe wo ló máa ṣe ṣé ayé olórí burú ni àbọ̀ lórí rẹ ẹni kò sọ ọ́ọ́dì kò lè záàdì ọmọ kẹta ń pè lọ́kùnrin bẹ́ẹ̀ náà pé kan ó pé ọmọ lẹ̀ ó sì ó ló ọmọ wọ́n bá pe bàbá àwọn ọmọ lórí fóònù pé ìyàwó rẹ̀ bá bímọ ilé nílẹ̀ ń pé oṣù tí wọ́n ti ló kú ọmọ eléyìí ń kí lọ́wọ́ bá ọmọ náà sì lò gbèsè ayé lọ́dẹ ló ní ògùn kọ́ wọ́n lè ní méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n bàbá bí lọ yọba bíbí mẹ́ta wọ́n ọ̀kẹ́ farapamọ́ ni ah! ẹ̀yìn tó bá àwọn èyí tó tún ti pé wọ́n ti pé obìnrin ti dọ́kùnrin ọkọ̀ ọkùnrin ó jẹ́ obìnrin wọ́n sì tún sọ pé òsì ń bẹ̀ báyìí wà láyé sí bẹ̀bẹ̀ aláyọ̀mọ mi nẹ́nu ọdún kan ló lómi yà wọ́n ní òsì ń bẹ̀ báyìí òsì ń bẹ̀ báyìí bẹ̀bẹ̀ ọdún kan ló lómi gbàgbọ́ ló yà wọ́n ní òsì ń bẹ̀ àgbà tó lọ́dún kẹgbà kọ́mọ ọ̀tàdìrì nẹ́pùsùn mọ́ọ́dà tẹ́kìtì bùbọ́dà. èmi kàn ọmọ kílò máa ṣe wọ́lá ọlọ́dà fọjá wà pàtàkì tó. gbogbo gbogbo àwọn àtàgbé súnmẹ́rù ní ká sọ́ra. àwọn àtàgbé sùúrù kàtó wá ní ìdánimọ̀ ẹgbẹ́ ká sọ́ra. wọ́n láyà padà sí ibú ni kí wọ́n ká palapàla mọ́ wa lọ́wọ́ kó sì máa tẹ̀síwájú kódà kò sálàyé tẹ lè ṣe fáwọn èèyàn lórí pé nígbà tá nẹbí wà láyé ń dè ló ìbáwọn èèyàn ń ṣe sìn náà wọn ni ẹni máa ń fi pé wọn ti rẹ wọn kà mọ. nígbà tá nẹbí wà láyé ń dè ló ni wọn gbọ́ wó lè wọn ti rẹ wọn kà mọ. ọjọ́ à ń ṣe dáadáa báyìí ẹ̀mí ṣe dáadáa mọ́ ọlọ́dà kò ṣe sùúrù kí a máa rí dáadáa ṣe o sílẹ̀ ní ìtàn máa ṣe lọ́la ọlọ́run lọ́mọ ọlọ́run jálè máa rí dáadáa gbogbo àtàbà wà láyé kódà kí yẹn kú ó sì dáa ju kórúkọ rẹ̀ bàjẹ́ lọ òmẹ́sì tí yẹn gbé dání lọ. ẹni tó ń gbà tí mò ń sọ nípa àwọn àṣìbáàbò jáde rẹ̀ ìṣàlẹ̀ àwọn akadé àwọn bíi thirty one àwọn kan yẹn fi lè rí àríṣìkí aláàdì. ọwọ́ àbẹ fún ìbẹ́lọ́hùn lẹ́yìn gbogbo gbìyànjú àwọn bíi sáàtì dàda yìí nínú ìdájọ́lọ̀ máa fi sàánú ẹni tó bá jẹ́ mi rẹ̀ tó bá pọ̀ sáré sì ti yàn wá tọ́lọ́wọ́n bá fún láti ọlọ́wọ́n sì kẹ́kẹ́ pa gbígbàdúrà nínú àwọn nítorí pé àlùmọ́ ní yẹ kí wọ́n lájà níyẹ fúyà jẹ̀ sí lọ. wọ́n á di pé wọ́n ní ẹni tó ní tún padà ń ṣe báyìí ń bá àwọn akílọ̀bù jáde ó ń gbá yẹn lójú ó ń ṣe jàmbá ó ń ṣàbòsí ó ń dalẹ̀ ó ń ṣe jákujáku àlùmọ̀dé ìyàwó lájẹ́ níyẹn kí lèmi máa ti lọ́la ọlọ́run lọ́mọ láì fẹ́ lómi ìkà máa tẹ̀ dáadáa láì gbogbo àwọn ilé ìwé ti ṣe kẹlẹ́ ọ̀rọ̀ padà ṣùgbọ́n yọmọ kò lọ́ọ̀gù mọ iye ṣáwọ̀ yóò wọ́n yóò fi tó àyíǹda ògùn ìṣìṣẹ́ nígbà tó lọ́n ti ní ká nílà káyì téèyàn ti rìn síbi tọ́da sísì ń gbọ́ ìbáwí ọlọ́run lè ṣéǹtì nǹkan tó kù díẹ̀ kàtó yẹn náà ti dáadáa lẹ́yìn náà ìdìbẹ́ lọ. nítorí pé láyọ̀ rúdùn kọ̀dọ̀ ilẹ̀ dùá òsì ohun tó lè dá kádàrá padà báyà dùá rẹ̀. náà mà á dé ìdìbò gbàdùn. tàbá sàdúrà báyà àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ti máa yẹ. ìyóò tún wá sọ́rin mi. tíyẹn bá gbọ́ bàrí ìfi káì. torí ńjọ́ tíyẹn bá ti dẹni tí ò ní ẹni tí ó sùn sí láì tètè yẹn ti ta. ìgbé ó dójú ẹ̀ báyìí ẹ̀ wọn bá pè é wọn bá ní àyẹnì fẹ wí iná kan sọ̀rọ̀ lẹ́nu wa láì fẹ ti bàjẹ́ pátá ní ọba ti lára sínú apadà sí ibùdó báyìí náà tó tọ́ ni ẹ̀ lórí ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ mọ́ọ̀dà fẹ́ẹ́sì bùkẹ́dà kí ni òfin lọ́la lànàbí sọlọ lọ àtàlà tó pé ìyẹn dẹ̀ jùmọ̀ àti tí ọmọ àlùjọ ń lọ rẹ̀ ápù díẹ̀ tó fi wọ́n báyìí yóò ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọmọ náà nìyẹn ọ̀la yóò fi jáde láyé bẹ́ẹ̀ ẹ wò ya àhlà sùn nà mú pàkíyèsí ẹ ti pàlàpàlà bá wà lọ́wọ́ ẹ̀mí ẹ mọ̀gbà tí kò yá o fún kátàmà òun ní kéèyàn bá bá rẹ dọ̀rẹ́ lọ́dọ̀ kéèyàn bá ṣe jì lórí ẹ̀. aláàjì àti àti arákùnrin nìkan àti Halima àti ìjáde lára ẹ̀ aláyọ̀ ọkọ̀ wọn dẹ̀ sọ ẹ̀ wọ́n ní kò ju oṣù mẹ́ta lọ péré tóun sọ fọ́lọ́hún máa ṣe ohun tó fóun níyàwó ìgbà yẹn ọlọ́run á bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tá a rí ìdílé mọ́tò tó gún ọdún àná ṣèkú balẹ̀ wọlọ́ tọ́jọ́ báyìí pé ọjọ́ òkú wọn wáyé ṣáájú oṣù mẹ́ta ni fọ́tò lè má ta àwọn lára tó bẹ́ ìgbà tó wá ní kú chíǹtì tó jáde sórí kọ́kọ́ sọ pé jókòó yóò jókòó yóò yóò dò má fi báyìí kẹtó ni wọ́n má fi yẹn kò ní ṣe ṣe báyìí yóò máa ṣe ọlọ́run bá lágbègbè wàlá yìí mìíràn ní mísàlù rẹ gbogbo adébọlá amọ̀jọ bóòlù àti mọ̀jọ bóòlù àti mọ̀jọ bẹ̀rẹ̀. gbogbo ẹni tí bá ń bá pàlàpàlà kí kó tètè lọ sọ́ọ̀bù wọ́n bá ti fájà lè fi súnmọ́. téèyàn bẹ bá a lọ lórí bẹ́ẹ̀ yẹn ti àgbá kò jẹ wàlá yìí kankan nìkan náà tún bẹ bẹ́ẹ̀ wọ́n lọ nípa ara ilé mi dájọ́ gbé àbúrò ìtọ́rọ̀ fi. wàlá ìdẹ̀sọ̀rọ̀ àdíyà lọ́mọdé yìí yìí náà mo lọ tọrọ rẹ lórí pé pé àwọn tí ń bí wọn báyìí gbogbo ẹkú dáadáa níjọ́ kìíní àlè ni mo wá tọrọ rẹ nígbà tó tún kú èyí náà mo tún wá kí ó dùn èmi náà mo tún sọ láti fi lára inú mi bàjẹ́ wọn dà ẹ afá yìí náà ìdẹ́gbà bá mi sọ̀rọ̀ lẹ́kùn sunkún báyìí mo ń rẹ́tì mi nínú sálọ̀ tí mo jókòó gbà mo wá tọrọ rẹ fọ́fẹ́ ibi mo tún bóyá ló kù jọdún kan lọ àwọn oṣù mẹ́ta tí ọjà dì láyé ẹni tó ṣe pé wọn ọ̀rọ̀ lọ́rùn ìbò orí kankan nàṣàlàní àti ní oníta. ó mọ wà ábà wọ ẹgbẹ́ mùsùlùmù àwọn ọmọ ọ̀làdún mẹ́rin. bó ti múra kẹ̀kẹ́ kan nìyẹn gbogbo alikọ ni o kéde kan ni o gbogbo ẹbí ń kọ́ ló múra sírun yọ máa tẹ́ sẹ́fìlà yọ máa tẹ́lẹ̀ aláìlọ́gbà bí nǹkan náà ti fi ọgbà nǹkan kan láàrín àti láyé. torí bẹ́ẹ̀ ni fífa làpàlà bá ń bẹ lára rẹ̀ dàgbà jẹ́ ká lọ change kọ́mọ ọjà ní fásitì ò ti ń súnmọ́. orí wàláhì ìyẹ́ bóòtù ní sára làwọn àgàlè. Ìwọ́n tẹ́yẹ̀ bá lọ tẹ̀lé lé lórí bẹ́ẹ̀ ni ó kú sí ó. Ìyá ìṣẹ́ lọ́wọ́ ìṣẹ́ aláwọ̀ sí. ẹ̀rọ torí bẹ́ẹ̀ ẹ̀mí kan mọ kí lòun fẹ́ ṣe lọ́la lókè bá ti ń sí dáadáa yìí a máa bẹ lọ́wọ́ ọlọ́run kò láti ká bàbá tó ti kú ìkànnì ìtumọ̀ gbogbo wàhálà dàbà lọ òjò ọ̀rọ̀ ẹni tó ti gbé ni ti sí lọ́hùn ó ti jẹ ọdún kan ó wá lọ bu ẹja níjọ kan ó sì lọ́gọ́rùn ọdún láyé. gbóhùn tó lọ yẹn kọ̀ndẹ́ẹ̀ gbóhùn tó sì lọ yẹn kọ̀ndẹ́ẹ̀ ó ti wé sí inú àkọọ́lẹ̀ àbí ọlọ́run ọba sùkánù bàtàlá kádàrà àbọ̀ ọlọ́run dákúmọ̀jọ òkè. ẹ̀mí kọ̀ọ̀kan ọ̀kan kí lòun bá ṣe lọ́la fọmọ tẹ́tìrì nẹ́fọ́n ní ayé àtẹ̀mọ́t. ẹni kan tó ti mọ ilẹ̀ wo lòun ó fi kíni o lòun ó kù sí. sọ àmà tẹ̀síwájú nígbà tó bá tún ti ní ìtẹ̀síwájú ìṣàlá. tó ara níbi ẹ̀sìn. sálámọ̀ ó ti kẹlẹ̀kùn ẹ sọ fún pé kọ́ sálámọ̀ kó sì gba yọ̀ǹda èbí kè wọlé sékè fèrè ni ẹni kọ́ gba yọ̀ǹda lásán kò ní ìdí sálámọ̀ náà. Salam. Ah, <clears throat> lóòótọ́ oríṣiríṣi ẹ̀gbà wa lọ́wọ́ ṣùgbọ́n bíi hadithi abuzari yẹn <clears throat> ó sọ̀rọ̀ nípa alimusufi ẹni tí ń dá sọ wọlé pípẹ́ nìyẹn. <clears throat> ọlọ́run ní sáfọmọ rẹ kò ní bá sọ̀rọ̀ kò sì ní wò yóò tún wá jí àti ìtàní sí ìròyìn lẹ́yìn náà ni alimọ́nà onírèwù lẹ́yìn náà ni bóyá bẹ́ẹ̀ nìyẹn máa máa lọ kú sí òun ni alimọ́nfẹ́ kọ ìlẹ̀ àtàwọn obìnrin hàlẹ̀ ẹni tó ṣe pé kátàkárà rẹ̀ ní ìbúra rọ̀ ni. lọ́yà mẹ́ lórí jẹ́rìí ìfẹ́ wa hadith gangan pé ó sì lálàáfíà nípa ọ̀rọ̀ jẹ́rìí èdè hadith tó lágbára ni. kọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tó sọ fáwọn sọ̀hábà yìí pé ẹ jẹ́ kí n fún yín nírò àtìbárò ìkàbá ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní ìkejì òun bàbá nígbà tó fi ń sọ̀rọ̀ yẹn yóò jókòó dáadáa báyìí wọn ni àlá wọn ṣe àhádà tó sọ ìjẹrìí èké ẹgbà wa mi sọ pé wọn kàn ó lò sọ òun tí o sojú yẹn kéèyàn ní kẹlẹ sojú mi báyìí mo tó lágbára nìyẹn náà dẹ́sì tó wà nù ṣárọ́tún mi ní aṣọ́rọ́tún sáà wọn ni kọ́ máa bí yẹn lẹ́rìí <clears throat> kéèyàn máa jẹ́rìí àmì kan náà mi àlùkìyàmù pé àtúbọ̀tá dúníyàn àbíkẹ́yìn wa dúníyàn náà. Aleyhi salaam. Náà. Náà. Ha kínyẹn máa wọlé kínyẹn máa wọlé kínyẹn sì tún retí rẹ̀ bẹ́yẹn náà. èyí tó lè rọrùn bẹ́ẹ̀ yẹn òun ni kọjá sí fẹ́ nìyẹn ti di rẹ́yìn láì abẹ́ ti gẹ̀ òun sọ di ẹni dẹni fóun lọ pé wà òun ti pè irú eléyàn ti yẹn lókun ṣùgbọ́n irú yẹn ní sùúrù yẹn yẹn wọ̀ wa ok ìbéèrè kan tó wà